والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته اللهم علينا أتي إليك أتي إليك Jalan hati dia Dibeli di rumah baru Insya Allah Allah bahagia Senada ìlànà rẹ̀ kọ́ dára tó ń sọ ìwà ìlànà ní ọjọ́ àlùmọ́yìn ẹlẹ́kọ̀ọ́ àti ilé ogun nínú oṣù ṣàǹdáì fourteen point one ìyẹ́ òsì ọlọ́ sọlọ́lọ́ àmì ìwọ̀nyà àmì ìkọ̀ọ̀dà. ní ìtẹ̀síwájú nínú áfíríkà nínú áfíríkà àwọn ìjánu نار على تنزل النوائب عاملتين الاسلام أنكا يجوانا ونا يجوانا قلوم ولا تجعل قلوم ولا غفر صفين ولا تجعلوا لله أندادا وأنتم تعلمون كما تمام أمركم على فإن أنتم أبكلوا تضلوا الله يجعلنا ونيركم ولبرا lágbègbè kò láwùjọ ìlú àtọ́jà ibi tí a ti pè lónìí. òun náà حديث رواه حذيفة بن اليمن رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقولوا ما شاء الله وشاء فلان ولكن قولوا ما شاء الله ثم شاء فلان رواه أبو داود بسند صحيح ونجد أفر حذيفة ومن يمان اللهم أن ينزمه أن لا تدع النبي صلى الله عليه وعلى آله وسلم صلى إما تما صحيح tí ọlọ́wọ́n bá bá fẹ́ àti tí lágbájá bá fẹ́ tí ọlọ́wọ́n bá bá fẹ́ àti lágbájá ọlọ́wọ́n àti gbọ́dọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ máa wí òun náà nìkan ẹ máa sọ pé bí ọlọ́wọ́n bá bá fẹ́ lẹ́yìn náà ìlàgbájá náà bá fẹ́ lẹ́yìn lẹ́yìn ìdí ọmọ jẹ́ ìdí ọgbà wájú bí ìdìnnà tí pépé tí ó sì wà ń bẹ̀ òun náà nìkan lọ́wọ́n bá ṣọlá rẹ̀ dàbílọ ẹ̀dá ọmọ bọ̀ lẹ́yìn lẹ́yìn òrírí òun náà nítorí pé àlẹ́ rí nǹkan kan náà fẹ́ ìdíjọba bá àdéhùn àfáwọn àbúdá òòlù wọn gbé jáde pẹ̀lú ṣàfihàn sí gbogbo وجاء عن إبراهيم النخعي وقال إبراهيم النخعي رحمه الله تعالى رحمة واسعة أنه يكره أن يقول أعوذ بالله وبه وأن يقول لا وقع متجارا إن كجي ولد لا تتكي يوم صبلون كي أعوذ بالله wo fi ọlọ́run ọba ilé fi ọlá wọ̀sọ̀ wọ̀bí kàmú tó fi wọn náà wọ̀sọ̀ rárá o wo fi ọlọ́run ọba wọ̀sọ̀ àti ìwọ rárá o èyí ṣe bẹ́ẹ̀ wọ̀ẹ́jọ́ tó á ń yẹ kó la bìláyì tó ń nàbí ṣùgbọ́n tó kọ́kọ́ pé àrùrù bìláyì mo fi ọlọ́run ọba ilé fi ọlá wọ̀sọ̀ tó ń nàbí kà lẹ́yìn náà lẹ́yìn lẹ́yìn náà ẹni pé lẹ́yìn tiẹ̀ lẹ́yìn tọ́lọ́run ọba ilé fi ọlá yẹn ìwọ náà mo sọ pé kọ́ ọba mójútó nǹkan bá sọ nǹkan tó lẹ́yìn tí ọlọ́run bá nìyẹn kọ́lá wọn yẹn kóòl ó tún wá ń sọ báyìí pé ọ̀làwọ̀ náà mọ̀ ọ́ tó mọ̀ fúlà á pẹ̀lú pé ọlọ́run ọlọ́run lọ yọ ní o orí kan fẹ́ yọ ní yá ẹni orí yọ wọn lọ bá dìde á ah, ọlọ́run lọ yọ èmi torí lágbájá ní orí yọ ṣíṣe ń sọ pé ẹ̀yìn èèyàn báyìí orí lọ yọ ní wọ́n ti dáwọ́ yẹn ní kó pàm orí tọ́tọ́tọ́ yọ ni wọn tọ́tọ́ lọ yọ ni wọn máa bí ọmọ alẹ́ bá rẹ̀ kú níbi ìkó yìí ó tún máa pé orí kọ́ ní ṣe kí ni o orí kọ́ ní ìlà ni orí kọ́ ní ìgbà ni orí kọ́ ní yọ ni ọlọ́wọ́n bá tí ọlá ẹ̀dá jùlọ ní ìlà ẹ̀dá àti sọ̀yìn tí wọ́n ti pé bí yorùbá fi wí bẹ́ẹ̀ ni kí wọ́n gbà pé orí lọ́dà wọn pè orí àwọn ẹlẹ́dà àwọn wọ́n gbà pé ẹlẹ́dà àwọn ní orí ọlọ́run tí wọ́n sì lórí wọn orí tí wọ́n tó kó wọn lẹ̀ tí ò rírẹ ẹgbà kalẹ̀ tí ní alẹ́gbẹ́ nìkan kan tó subhanallah tọ́ ṣe ọpẹ́lọpẹ́ ọlọ́run tó là ní tó mọ̀ kó là lẹ́yìn náà ìdílágbájá tó lọ tó lọ sábà bí fún mi. wọ́n láti ẹ̀kọ́ olo ẹ má ti máa sọ pé lọ́wọ́lọ́ ọkùnrin ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ìdílágbájá àti yẹn tó mọ̀ fún ọjọ́ ìṣiṣẹ́ papọ̀ yẹn ni pé tọ́lọ́mbà tọ́lọ́mbà làwọn yẹn tọ́lọ́mbà lòun làwọn tí ọba ti fi lágbájá nílà yẹn ò ní àbíké lágbájá náà bá lóun ńlá ọ tí ọba ti ti tọ́lọ́ òní ti mọ̀ yẹn ti tó àmọ̀ yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba onígbanigbani tí ì lánì olọba tí ì gbáàyàn tí ì láyàn tí ì sọ́yàn tí ì gbéyàn jìnnà tí gbogbo ọtọ́ jẹ máa burú torí de eléyìí àìsàn pé ọpẹ́lọpẹ́ ọlọ́run àti àìsí àti ṣe pẹ̀lú ẹ̀dá torí táwọn ètò ìfi àti fi àti yẹn túmọ̀ ìpè dọ́gba ni wọ́n jọ nínú nǹkan yẹn bọ́lọ̀ ń ṣe ńlá ní bẹ́ẹ̀ náà lágbájá yìí náà láàyàn tó túmọ̀ nìyẹn ṣùgbọ́n lẹ́yìn náà ó túmọ̀ pé lẹ́yìn agbára ọlọ́run lẹ́yìn gbogbo ẹ̀ tí ò sí kankan máa fẹ́ dà lẹ́dá ó tẹ̀sẹ̀ máa sọ pé tọ̀ ọlọ́run ló sábà bí mi Abdulrazak filaba ni mọ̀sánná fún wa àti ibn abi tuniya ìbéèrè ẹ̀yọ̀ kan tó jáde níbẹ̀ òun náà ni alil lidhalika máa tọ̀rẹ̀ mú ìdíwá nípa ọ̀rọ̀ tó ẹ̀kọ́ síwájú fa àdéhùn pẹ̀lú àlàyé wọ́n máa tọ́kùnmọ́ lè fi àádọ́ta wọ́n máa tọ́kùnmọ́ lè fi àádọ́ta ìrọ̀ ìlà títí ní ìdájọ́ ìwá ìsọ̀ pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́. تعليل ذلك يجير أن المعطوف بالواو في اللغة العربية بمطلق الجمع sábàmù gbólóhùn wáwò wà nínú èdè lárúbáwá àti ló túmọ̀ sí àfi ìdí nìyí ó túmọ̀ yìí pé nípa ń bélé àkójọpọ̀ ń bẹ láàrin nǹkan yẹn bákan náà ni wọ́n ti dọ́rí. wọ́lá tẹ̀síọ́lì tartiban wọ́lá ta'qiba àti ìtumọ̀ yìí pé wọ́n tó tẹ̀léra wọn àti ìtumọ̀ tí tó tẹ̀léra wọn o yìí pé lágbájá lágbájá tá a gbé àti tá a bá wí ìdìgbé ọ̀pọ̀ lẹ́yìn lágbájá àkọ́kọ́ o lágbájá àti ọmọ dúró ara wọn ni àti ọmọ dúró ara wọn ni tó lẹ́yìn eh, lẹ́yìn ni máa ń tò sí ẹ̀yìn àpé lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà àwọn ẹ̀yìn làwọn máa wà ṣùgbọ́n àti dọ̀gbàdọ̀gbà ni dọ̀gbàdọ̀gbà òun náà ni àti máa ń túmọ̀ tó òun èyí túmọ̀ wípé àwọn sọ pé tàǹkì ìpín nǹkan gbẹ̀yìn kan rárá o. وتسمية المخلوق بالخالق شرك وافي دافع بلدا إبوني مرو بلولون bí xilaafi macsuufi bi tuma yàtọ̀ sí kéèyàn ló tuma tààmà sí tuma lẹ́yìn fàyín na macsuufa bí ha yakunu mutaakiran ani macsuufi aleyhi téèyàn bá lo tuma ẹni tí a fi tuma sí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ rẹ̀ òun ọ wà lẹ́yìn yọ wà lẹ́yìn lẹ́yìn ẹni tá a kọ́kọ́ dá kọ síwájú ni kò lè jẹ́ pé wọ́n jọ rí bákan náà yòmùhílòhùn yọ lọ sàkọ́kọ́ lára lẹ́yìn sàkọ́kọ́ ló wọ́ sẹ̀sẹ̀ tó wà. fọlá màdúró fi ìhì tírú ẹ̀ bá wá fọlá màdúró fi ìhì kò sábúrú bí kọ́ jẹ́ pé lẹ́yìn nìkan ó nìyí sọ̀rọ̀ tàbí àní. nítorí pé níjẹ́ òbí sábúrú ni pé òun ti jẹ́ ni tí ń tẹ̀lé tẹ̀lé àkọ́kọ́ yìí òun tẹ̀lé ni àkọ́kọ́ yìí èsì bá tẹ̀lé àkọ́kọ́ ni wọ́n jọ sí nǹkan. wọ̀lì ní àádá tó fi rọ ìlà ìwà máa wá nǹkan sọ pẹ̀lú orúkọ ẹlòmíì pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run kí ẹ máa wò pé kíjọ bọ́ sọ́wọ́ ìrìn àjò tó ń fẹ́ lọ yìí tọ ìwọ ọ̀pẹ olórí méjì o ìwọ ọ̀pẹ olórí méjì máa tẹ̀lé òun lọ gbogbo aburú tí bá ń bẹ lọ́nà máa bọ̀ ń bi lára ẹ̀ dànù gbogbo ewu tí ń bẹ lọ́nà dákun máa bọ̀ ń tarí ẹ̀ tó wú òun wá sọ pẹ̀lú rẹ má kí ìrìn àjò yìí kọjá tó tòrò dákun mọ́tò dànù ni mọ́tò ṣègbà ni fóun ti dànù wọ́n ìtọ́ pẹ̀lú òdì tàbí eégún tàbọ́pẹ́lẹ̀ tàbóró tàbí ìmájà tàbí pàpànà tàbí tàgó tàbótaani tòótá gbogbo lọ táwọn tó sí kí ni bí alẹ́ yìí sídàkùn ta ló tiẹ̀ tó sọnù ta ló tó sọnù bá a ti sọ pé àwọn ọdẹ náà pé àwọn má jẹ̀lé lásán náà táwọn ìfẹ́ yẹn bíi bíi èèyàn bíi bíi náà ni ọlọ́run ọba nìkan ni láti àkọ́dọ̀rọ̀ sínú àtọ́nù wọ́n yà náà ọlọ́run ò tó gbérí gbégbó pé yóò sùn bitọlọ dawa ọdawa dáadáa bíi bẹlumi tọbi sálámà báyìí tọ́ba dorí kodò ó ti lọ àgàgà tọ́tẹ̀gùn bá ń fẹ̀ sí ibẹ̀ rí ẹ́ ìjẹ́rí báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá wa tí wọ́n fi tẹ́ni sórí omi pẹ́lú mi tí ọ̀bẹ lọ́ọ̀lẹ̀ ẹlòmí ó sùn ní ọlọ́run fún ẹlòmí láàyè òun dé tí wọ́n bá ti fún ẹlòmí lábẹ́rẹ́ orun báyìí wọ́n kó lójú ojú ó gbogbogbò báyìí ìtòbí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ẹ̀dá ọlọ́run tó lọ́n dá àyà tó gidigidi yọba tó dá wa gbogbo ntọ́lọ̀ ọba ìlẹ́gbẹ́ ọlá nìkan tó yẹ pé ló lágbára lórí ẹ̀ òun náà la máa fi ọlọ́run nìkan náà la máa fi wá sọ bẹ́ẹ̀ níbi ìta wá ní pẹ́tò láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn síra wọn tó àwọn náà lágbára lórí ẹgbẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa wà ń bẹ́ẹ̀ àwọn kẹrin ọmọ jẹlẹ tayọ àwọn security táwọn gbogbo àwọn ọ̀gá wa ọ̀fẹ́ kú tí wọ́n níyẹn tí olórí olórí ni ẹ́ ẹ̀bẹ̀ tí wọ́n asọ̀rọ̀ fẹ́ wóye bàtàlì àwọn sójà fẹ́ kiri ẹ́ wọ́n ti tò káàkiri ẹni tí ó wà lórí ibi sẹ́gbẹ́ orí ibi ló wọ́n náírà dàn sí yọtú tó ọba lè sórí ibi kó jókòó ẹgbẹ́ òjókòó yọ ájì máa bí kíkiri bá ti táwúlẹ́ nígbà wọn ò fi máa rí dànù ni subhanallah bẹ́ẹ̀ wá ní ẹ máa rí áńgó oríṣiríṣi nígun kọ̀ọ̀kan nígun ẹ máa rí méjì mẹ́ta ó tó lárúkọ a torí kíni tí mọ́lákùlù mọ́ọ̀sì bá ti ń bọ̀ ó ti kọjá gbogbo wọn lọ báyìí ó sì lọ kó tọ́fẹ́ gbogbo àwọn tí wọ́n ń pè àwọn sọ́gbà àwọn sáwo wọ́n ti wà láàyè kódà gbọ́ ọwọ́ ẹni tí wọ́n fẹ́ mú sì máa ti fẹ́ lọ. ẹ̀tọ́ lọ́wọ́ bá ilé kí bó yóò bá mú lọ. tọ́ kí ẹ̀ máa wá sọ pẹ̀lú ẹlòmíì tí wọ́n sọ ẹ̀dá kan lágbára lórí àti Allah nìkan ṣoṣo ṣirkun àjùbáwò orogún ìmúrogún pẹ̀lú ọlọ́run tó tóbi ní o ṣẹ̀bọ́n ńlá ni. وإن كانت فيما يقدر عليه المخلوق فهذا جائز fáyé pé ní sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lágbára lé lórí ni àpèlé ó sì tọ̀ wọ́n ní tọ̀ máa sọ kí ni yòó ọmọ bọ̀ máa sọ ọ́. So ما لم يكن لفظه موهما التشريك بين الله وغيره lópin ìgbà tó ń pín gbólóhùn tá a fi gbé iṣẹ́ ìsọ́ yẹn bàbá ti ní èròǹgbà kan tàbí ròyìn ròyìn kan tí ó sẹ̀rí wa lọ síbi sẹ́yìn yẹn ti fi kejì ọlọ́run ọba ni. وهذا إنما هو في الحي الحاضر àlàyé tí ń bẹ láyé là ń sọ̀rọ̀ rẹ̀ yẹn pé tó ń sòkò o. torílẹ̀ Yorùbá òkú ni wọ́n fi tọ̀ sábẹ́ ẹ̀kọ́ ju òkú ni wọ́n mọ̀ wá pé kọ́ bá kọ́ dàpọ̀ kọ́ bá wọn o lọ àbọ̀ ohun tó kú yìí o òkú ọlọ́mi ikú o òkú ọlọ́mi ikú gbogbo àwọn tó fẹ́ gba burúkú àwọn ọmọ rẹ gbà wá o gbà wá o bàbá gbàdé ń bẹ láyé ẹ̀yà ọ̀daràn lóògùn àwọn tí wọn fi bẹ́ẹ̀ tó ṣe wà lọ́wọ́ báyìí ẹ̀yin náà tó ti máa rí pé ẹ̀yà ọ̀daràn sí nínú àwọn ọ̀yà bàbá bàbá ẹ̀sọ́ àwọn ọmọ yín nǹkan mọ́ ní dìkìtì níbi tí ó là lọ yọ mọ̀ pé kò sẹ́ni tí sọ̀yàn bí Allah subhanahu wa ta'ala lò alàyè kò là sọ̀rọ̀ rẹ̀ alẹ́bí lahu qudratun wa sabab tọ́lọ̀ fún lágbára ó sì ní sábà bí iṣẹ́ ìdíje kankan kìí awo ìsọ̀pẹ̀lẹ̀ là sọ̀rọ̀ rẹ̀ o wàá máa fi hákẹ́lì amọ̀ wá níbi ìsàwọn òkú alẹ́dínà lá ẹ̀ka kálá hàn án tó wò ní kura kankan mọ́ kọ́ ọjà ní ìkànnà kọ́ máa pọ̀ kàn kókó tiẹ̀ ní kankan gbogbo ẹran ara rẹ̀ ní kankan kódà tó má jẹ́ pé ó rojú kókó náà ni yóò rojú síbẹ̀ tọ́ba rẹ́ni tó fi lọ náà ni yóò máa rẹ́ni náà ni èyí wọ́n gbọ́ pé nìkan wọ́n máa bu ẹran ara rẹ̀ yóò sì máa rẹ́ni. àwọn kan kò ní pé yóò yé kí a kí fura ti kú mọ́ lára hmm, àwọn tó ti pé láàmì sàlámù bìmá yẹdìrì òhùn wọlé àkójọra sàlámù àìlànà fàyín wọlé àbúrò àwọn tó ti pé wọn ò ní kura mà sẹni gbígbé wọn wọn ò sì lágbára lórí àtìsí yẹn láǹfààní kankan àbí láti kó nira báyìí fọlá yẹjọ tó ta àlòkè àlẹyìn ẹyẹ sọmọ wọn o ìṣe ìṣe pẹ̀lú nǹkan kankan ṣé tó ti pé máa yíwájú mí biwajihin min al-wujuh àìsàn máa wà rárá a sì ní da iṣẹ́ kankan bọ̀ òkú kankan lọ́rùn ojú pọ̀nà yóò torí ọba wa kò ká sọ́ra gbogbo àwọn tá à ń jẹ́ mùsùlùmí ìjà sọ́ra gbogbo àwọn kan àdáradán gbogbo àwọn kan àdáradán pé a àbá òun èmi lẹ́mi nìkan tuntun báyìí ni èmi ọ̀mọ́rún púpẹ̀ lọ́lọ́run o ìwọ́n sì mọ̀ fáájọ́ kírun ni ṣùgbọ́n àwọn aláàlá alẹ̀ yìí àwọn tí wọ́n nílẹ̀ yìí ń bẹ pẹ̀lú mi wọ́n máa fọ́ mi ẹ́ kí ló tún wá kù gbọ́dọ̀ nǹkan lòun rárá òun wá o ìbá wa dọ̀wọ́ àwọn tó rán òun wá wọ́n ràn án lọ padà wọ́n ràn án lọ tó dọwọ́ wa tó má jà mọ́rogún pẹ̀lú ọlọ́run jáfa tó gbogbo kápá nǹkan ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá tọ́lọ̀ bá fún wa ó ìbò fún wa ní tí èsì fún wa ìdákùn olè fún wa kí ọlọ́run wa ó dà kó sí àánú pé nàìjíríà nǹkan kan wa hàrà wàsálà lọ́rọ̀ wàsálà ọba àbúkálẹ̀ níbi ní muhammadin وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والله سبحانه وتعالى أعلى وأعلم وعليكم السلام Thank you. wọn lẹni tí ó fi alukur'an ìbúra tàbí ẹni tó fi alẹ́bí ìbúra àti ẹni tó fi òòsà ìbúra wọn ní pé ìdájọ́ kan náà òun náà ló wà fún wọn àbí wọn yàtọ̀ tó síra wọn nínú òfin sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala nìkan láti ìbúra ọlọ́lá ti kí ni o láti ìbúra ìròyìn rẹ̀ àfi ìbúra orúkọ rẹ̀ àfikúra tába ti wá dúró lórí wípé nínú ìròyìn ọlọ́ọ̀ba tó sì jẹ́ ọ̀rọ̀ rẹ̀ yàrá ìfọ̀rọ̀ká nítorí ìrọ̀lẹ́ pé mo fi ọ̀rọ̀ ọlọ́ọ̀ba ọ̀rọ̀ tí ọlọ́ọ̀ba sọ sí ti yàrá ìfọ̀rọ̀ká ìbúra ìdíjẹ́ sọ́kànnà ọ̀pọ̀lọpọ̀ àbúrà ẹ̀là lọ ní àwọn kan sọ alọ́pọ̀lọpọ̀ bíi wọ́n ní kílẹ̀ sí ti ẹ̀ bá ní Islam kí ni ó gbé wọn fún ẹ̀kẹ́ ìbúra alukur'an ní tó dáa ju ní kéèyàn sọ pé mo fi ọba tó ní alukur'an fi búra. tó kábàá tá a bá sọ̀rọ̀ sí alukur'an bẹ́yẹn ó sì mọ̀ péré sọ̀rọ̀ kéèyàn sọ pé mo fi ànábì búra. ẹni tó fi ànábì sọ̀rọ̀ búra ọ̀yà tó sẹ́kọ̀ọ́ ti sàn gbogbo ra. òrẹ́ da ìdá náà sẹ́yìn pa alukur'an ní iṣẹ́ dá ọ̀rọ̀ ni. tó yẹ wa alukur'an kò ti ẹ̀dá ń bẹ́ẹ̀ fi alukur'an yẹn ẹ̀dá ẹsẹ̀ rẹ ti yẹ kó ní ìmọ̀ ẹ̀sìn tí wọ́n bá sàlẹ̀ ìkọ̀tọ̀ ta kù alukur'an yẹn ti ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run òní ìbáni nùsọ́làm kí lóun jẹ́ ẹ̀dá ni àìfi ìbúra ìjọba tó bí mí ní nǹkan tó tún jọ̀ǹba tó sọ fún yín pé sẹ́nìkan bá bá yín tó ní tọ́ àwa ti wá ànábìlà ń pè ó àwọ àwọ báwọn oníkàngó ta àwọ òpè kàngó àtẹ́bí là ń pé o àwọ òpè òkun sọ̀rọ̀ pé ibi tí yìí làwọn akìkì àbàjá ibi táwọn kàngó lẹ́nu òye ibi ìtàgbọ́ wọn fìfì ó ní a ànábì Muhammadu la mọ̀ pé bẹ́ẹ̀ àgbọ̀ kèé máa ṣe Ṣàngó bẹ́ẹ̀ ṣe ní Ṣàngó eléyìí náà lẹ́gbẹ̀rún náà. ẹ̀rí ẹ̀kọ́ ni àhá anábì sọlọ náà yìí ẹ̀dá ọlọ́run bí sàgbóná ti jẹ́ lọ́lọ́ alẹ́ gbọ́dọ̀ pín ẹlòmíì lọ́yà tó ti ọmọ subhanahu wa ta'ala mọ́ àwa lọ sí anábì sọlọ ìbá kan náà ní ẹni rẹ mọ ní ẹni rẹ lànà bí bẹ́ẹ̀ ìgbẹ́ ẹni rẹ ọ̀sán àwọn wad suwa yago yaco àtináà àwọn márùn-ún ìtọ́jú ń kàpọ̀ alùsọ́rọ́tò lọ́ọ̀ sani bíi nuhu alayhi salam ń kọ́ fáwọn yẹn pé kí wọ́n má sìn wọ́n má kí wọ́n má pè wọ́n má ẹni rí ni wọ́n ń pèsè ayé wọn ìgbà wọn kú làwọn èèyàn yàwòrán wọn síbì kan pípé káwọn fún máa rántí ìjọsìn tí wọ́n ń ṣe pé á ah, bàbá aláwọ̀ bàbá onírun bàbá onítàrà káwọn náà lè fi jára mọ́ ìṣe olóore nígbà táwọn èèyàn kú táwọn ọmọ máa ń dé sí mọ̀ lórílẹ̀ wọn bá àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní sìn wọn pé àwọn ọlọ́run àwọn bàbá wa ni subhanallah bó ta ṣe dáyé náà jù bẹ́ẹ̀ náà lọ títí báyìí sí lọ ẹlòmíì lè fẹ́ ah tó ti alẹ́ tó bẹ́ẹ̀ ìbáwọn kọ̀ọ̀hún yẹn ibi gíná pè ebókúta náà pè àwọn àpè àwọn séwù kan ní ìsìn pé séwù dákun ṣàánú mi ò ẹwà ni a mọ ẹ mọ pé séwù àwọn ẹni Ọlọ́run subhanallah ibi tí ò ti ẹsẹ̀ òkúta tí ò lẹ́sẹ̀ àbókúta lẹ́sẹ̀ yìí tó ti bẹ́ẹ̀ wọ́n jẹlẹ̀ bọ́ torí ẹ̀dá ti ń tẹ̀ fẹ́ kọ́lá ń torí kiri sáfẹ́ tí wọ́n wéra wọn gbọ̀dọ̀ra wọn àwọn méjèèjì níbi ìdíje tí wọ́n ń pè kàmí ìfẹ́yàtọ̀ sọ́lọ́run yẹn tí wọ́n ń pè ẹ̀dá ọlọ́run bákan náà ni wọ́n fún wọn yàtọ̀ ní pé mùsùlùmí tó wá ní pẹ́tọ̀ ànábì lòún fẹ́ máa pè àlìjánu lòún fẹ́ máa pè lápẹ̀rẹ̀ àtẹ̀ntọ́ lọ dó síbi òkè tí ń pókè ní ọ̀tá ni wọ́n ìrújú làwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n bá jẹ́ ni tí wọ́n wà nírú ṣe tí wọ́n máa fẹ́ gbé wá fẹ́ni tó bá tó bá ń sẹ́sì pé wọ́n yàtọ̀ mọ́ mọ́ pàyà o torí gbàtà débi ìgbàlẹ̀ ṣé òní ìsìn àbẹ̀lọ ọ̀pẹ́ nílé làwọn ọ̀pọ̀ yàtọ̀ sóògùn ọ̀pọ̀ yàtọ̀ sóògùn ọ̀pọ̀ eléyà agbárinú ọ̀pọ̀ yàtọ̀ sígbà ọ̀pọ̀ àti yàtọ̀ lágbègbè kí ló ti mọ̀ wọ́n pé wọ́n ẹni yẹn tí tó lọ́ pé ìdí rẹ̀ ayé rẹ̀ kàn pé náà ìwọ ni ká tó pé lókù rẹ̀ kí ló kùn ọpẹ́ kiri. bàtí wàá mọ̀ká ní sọlọ́mù aṣáájú àwọn ẹni rí àmàdà ẹ̀ rí gbogbo àwọn ọ̀rọ̀ tá a kà kán ní àwọn sọ pé tọ̀ ìrẹ́ ànẹ́bí ọpẹ́lọpẹ́ ọlọ́run bàbí sọlọ́mù bàbá fẹ́ sí ìwọ náà àti ìwọ náà ànẹ́bí ẹ̀yìn ọpẹ́ sọmídòrógún fọlọ́ sọlọ́mù ní kábàtẹ́ nínú ọ̀rọ̀ mi yìí tọ́lọ̀ bá fi lẹ́yìn náà làgbàjá ìgbà àtọ̀tọ̀ pé tọ́lọ̀ ń bá tọ́lọ̀ nìkan ṣoṣo tọ́ba fẹ́. ìtàtọ̀ apáwọn ẹ̀ lónìí pé ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ̀ ẹ̀ mọ yìí mi tó ẹ̀ ẹ̀ mọ bọ́lọ̀ ṣe gbé ní báyìí. gbogbo ẹ̀ bá fẹ́ máa forúkọ mi. ẹ fi béèrè lọ́dọ̀ ọlọ́ àbí ẹ̀jẹ̀ máa béèrè máa dárúkọ forúkọ lágbàjá. èyí fẹ́ ní ìjọba ẹ̀ ní tọ́lọ́ tọ́wọ́ àbáni nǹkan àtọ̀ pé nǹkan mm. mm, ni àfẹ́ nǹkan ìtàn yẹn dájú di ọ̀ràn yìí ọlọ́run bá kọ́ la gbogbo àkóńjà bò náà wà á lè mọ̀ sí tọ́yá sí ìtọ́sí kiri ń jẹ́ ntọ́sí kiri ń jẹ́ ntọ́sí sọ yóò bá gidi náà sẹ́nìkan bá ń ta ọtí omi ń tọ́tí tí mi ń tọ́tí ọ àmọ́ ti ń ta ọtí tó ah, mo rò pé àṣà hmm, ah, àgọ́ àná ọ̀ọ́yà irun dáadáa ni alihamudulilayi fana ṣe òtítọ́ sí adúpẹ́ fọlọ́ náà naam naam báyìí bẹ́ẹ̀ ni wọ́n wu ìgbà ọdún yẹn lórí wọ́n kí yẹn ṣé ọ̀dà àwọn abẹ́rẹ́ òní dáhùn wọn lànà ẹ̀yìn àǹtọ́ bí èèyàn sì máa ń dọ́ọ̀jẹ ọ̀pẹ̀sán dọ́ọ̀jẹ ni wọ́n lò wọ́n wá padà káyọ̀ bí kankan bí kéèyàn dúkù sí ó kéèyàn kódà orí sọ̀ mi òrò ọtí ó sọ mi á sọ fún ẹni tí wọ́n fún lọ́mọ àwọn irú àfa ìṣe sọ̀rọ̀ wẹ́ tó bá jẹ́ pé ọjọ́ ànábẹ́ ẹ̀sìn pé ìyẹn sì yàn á rí ìyẹn dáadáa àbí ẹ̀kọ́ sẹ́mọ̀nà tí èsì tí òfin jẹ́ yàn rí ọ̀nà wo ni àmàlù ó láwọn ń dọ́ọ̀jì ẹ̀. kílé sọ yẹ pé ìwọ ò ní ibi wọn ní sàn án láàrin ẹbọ ní mú wọn pẹkọrọ tí wọn ń pè lájẹ. sánà rí olè máa ń tọ́ ọ̀fẹ́ àti ìfọ́ ọ̀fẹ́ àwọn délé ìlú ọ̀fẹ́ mọ́kúnlẹ̀ mọ́dọ̀bálẹ̀ mọ́kòkò tó ti bá débẹ̀ ẹ̀ àtọ̀rọ̀ pé yọ àní ọkọ̀ tí wọlé àbàjẹ́ eléyìí ò ní ọ̀rọ̀ áá wọ́n mú ọ sáàràtà ni pé ọ̀rọ̀ ti yẹn kò díẹ̀ sínú ọ̀rọ̀ tiẹ̀ kò sínú ọ̀rọ̀ rẹ̀ kódà ah, bọ́ ọba tó ń kó ọtí nílé ojú kí o tí ìbá ṣe bí ọtí yóò kí ni àwọn afáwọn á ìtò táǹtì yìí náà wọ́n sàrí pé ọ̀dà náà àwọn tẹ bá ṣe ni wọ́n yá yé o wọ́n yá yé o èèyàn á jẹ́ kí wọ́n máa fi èèyàn lọ ní yorùbá wọn ní ibi à ń lọ làá ṣe kí ni làá kọjú mọ́ òkú mùsùlùmí kíbla náà ni ìlòkù mùsùlùmí ti ń lọ náà yóò tọ́jú má bẹ̀. ẹ má jẹ́ àwọn àdọ́gbọ́n fáwọn èèyàn nígbàgbọ́n tí ò ní túmọ̀ kankan. ìtì tó túmọ̀ ní kí irú àná yẹn bóyá kò gbẹ́sì yé bóyá bí irú àwọn tó fún lọ́mọ náà lòun náà tí ì ti bẹ́ẹ̀ ni tẹ̀ mọ̀ pé yóò ti lásìkò kan tí ó ti wá pé mo fẹ́ rí ìgbà mọ́sálásí ẹ̀gbẹ́ bíbá mo ti fi apàdé tàbí gbàgbàgbà mami ah ọlọ́run bá mi ṣe dáadáa fún mi bí kọ́lọ́run ti kẹ́ mi ni bẹ́ẹ̀ sì ni ah òògùn ni ara rà kó bí ara rà ọtí pẹ̀lú báwa ṣe wà yìí ọjọ́ ra wọn hmm? lọ́pọ̀lọpọ̀ gbangba ní ìjọba yìí tí báyìí mú mi dùn kí n rówó kí n gbé fún yín kẹpẹ juice yẹn láì máa tà nìkan àbí ẹ̀yin ò rí kéèké bẹ níyànà níta sálóńgẹ yẹn ni nígbà ọlọmọkà kí ló fi rẹ ó ti lè ọtí bá ó ti bẹ̀rẹ̀ sí ní ta àwọn ẹlẹ́rìndòdò ṣé bẹ́ẹ̀ rí kọ́lọ́n fa àlùbáríkà sí èyí nǹkan fẹ́ kọjá pé nǹkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ta nínú mi ò ní. ẹ̀rí pé bá rí yìnyín lé kí lórí pé sẹ̀rí ẹ̀sìlámù ọ̀gbá wọlé tẹ̀ wá lé ọtí ẹ̀ ń tọ́tù tẹ ẹ wọ bí. a ò tí ì pé wọn bá sọ̀rọ̀ wa wa ń lo operation dọjẹ Ọlọ́run wa dó bí tiyan ta gbangba ni èmi tó ti nílé mórí bọ táyé táwọn tí wọn fẹ́ challenge ó ti rí ọ lọ́lọ́run àníkọ káyàn mọ eleven forty five náà ń pẹ̀lú àsìkò bẹ́ẹ̀ kọ́tà tó ẹ olùkóyè náà bá ní kọ́tà tó kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ o eleven forty five torí kí wọ́n mọ̀ pé tí twelve bẹ́ẹ̀ ti lù lọ́tọ̀ ọ̀tàwọn ará yé mi wọ́n gbà pé nǹkan change wọ́n gbà pé tọ̀ daago méjì lóru ló tó daago lóru làwọn tó wà láàárọ̀ daago méjì láwùjọ láì tó gbọ́ sí kan àná mọ̀ nìyẹn pe mi tọ́ mo rò pé wá báyìí ẹni yẹn ni ọ̀dà tọ́ba ni yóò ti pe àwọn àna rẹ̀ yóò bá nǹkan ní ìfẹ́fẹ́ wa ní ẹni tí ó di kí nǹkan mọ́ nítorí tẹ̀ fi ṣe kaba yìí kí lè wù pẹ́ẹ́ fẹ́ẹ́ ṣe gan kàtì ẹ̀ máa ṣẹlẹ̀ lórí torí sẹ́tẹ̀ ẹ̀ máa ṣe tá pàdé yín sẹ́yìn ààrẹ yòó ní yọ̀ sẹ́yìn òní lè kí í dà ní pé ẹgbẹ́ wá ẹgbẹ́ bá yín gbé lọ. mi ò dùn á ẹ sì jẹ́ ààyè lánàá inú mi ò dùn pẹ̀lú nǹkan kaba yìí kí lè wù pa àti lórí ẹ̀. ní bá máa ilé máa rá wa ní ìpín bá ń kọjá lọ sí ìpè pínpín kápẹ́ ìran iye báyìí ni wọ́n ní ó jẹ ìyàpọ̀ sí tí ìgbà wa láǹfààní àtúntì fàáyín okó bẹ yìí tún gbọ́dọ̀ àwa méjèèjì yà ọgbọdọ tún jẹ wá papọ̀ agbérin ọgbọdọ gbé wá papọ̀ agbérin bá gbé wá ta ni ó tó wọ yọ wá tágbérin bíi gbé nìkan ẹnìkan tágbérin gbé òní ọyọ ẹnìkejì. ọ̀la wọ́n gbọ́ yìí wọ́n ṣe pé àfa mo ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo bébè tẹ́lẹ̀ ti máa ń kọjá ẹni òbí mọ́ tó mo ti mọ̀ pé ẹ̀sìn yóò gbá ẹ̀sìn gbogbo wa ni ìkéṣẹ́ sì ti wá ní mùsùlùmí lẹ́yìn náà ẹ̀sìn gbogbo wa yóò ṣe kí ni o kò bá ọtí wọlé. èmi náà ó sì kò dùn mọ́ mi tó sì wù mí kémi náà pààrọ̀ ẹ̀ tó máa bá wọn sọ̀rọ̀ lọ́nà tó dára tó rẹwà tó gúnrégé wọn gbọ́ yìí níjọ́ tó bá ń kọjá tó ń kí wọn tó ti yé wọn sí tó kọjá tó yẹ pé ọkùnrin náà ni lọ́wọ́ níbi tábìlì ọtí níbi títí ń dà á yà lọ́ba kọjá mo ní nǹkan kan sọ kódà sẹ́nìkan máa sọ àní ẹ̀kọ́ lọ́kọ àkọ́kọ́ ọmọ ẹ̀kọ́ lọ́kọ jáàmù kọ́mọ tí ọ̀ à níta wà sí nígbà ọ̀fẹ́ òkè nínú orú bíbá ìka náà ọmọ ká ní má bí ọkọ ọmọ mi ọmọ ká ní má bí kọ́dà mo ti mọ sáǹdẹ̀ ọmọ wọn ọmọ lọ́dà kọ́ má jọ lọ́tí náà ṣe má bí kíkí ẹlòmíì ọmọ dọ́gbọ́n fáànà rẹ̀ tàbẹ́lòmíì tọ́ bá fẹ́ kí wọ́n bá yọ àlọ́ fún òkú mo rò bó dé wa ẹlẹmi ọlọ súnmọ́ kò yọ wà tẹ lára òkú táwọn èèyàn fi ní mọ̀ pé ọtẹ ọtán rẹ dànù àbí tẹbẹ yìí náà ń dọ́gbọ́n sí ni àbí ẹ Ọlọ́run ti bọ gbé sí ibi tó dáa àbí kò sí wàhálà ẹlẹmi àlọ dóńdì òkú wọn jà dóńdì òkú ìsìlámù tá a gbé dání ìsẹsìn ẹ̀sìn tá a máa gbé pamọ́ ẹ̀sìn tó kílíǹkì ẹni ó hàn gidigidi kódà ọ̀hàn ju bóorùn ṣe hàn ní ọ̀sán gírígírí lọ. ìdáfẹ́ máa dọ́gbọ́n sí mi wọ́n ti sọ wọ́n ní ọmọ tí ìkúnlẹ̀ kì dọ̀bálẹ̀ kì í kiri yóò ní wọ́n ti sọ wọ́n ti kọ́ lórúkọ rẹ tẹ́lẹ̀. mọ́sòkú ọmọ ó ní wọ́n ti fún ọ lórúkọ fún wàhálà tiẹ̀ máa dọ́gbọ́n táwọn nǹkan tí ọ̀yẹ́ kẹ́ ẹ dọ́gbọ́n sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo àwọn nǹkan táwọn yẹn máa ń sọ pé àwọn dọ́gbọ́n sí sunday kì pé tọ́ba yàtọ̀ síbi táwọn ṣe tí ò dáhùn gbogbo ọ̀nà yòókù láti kí ni olágbàdá sí àgbàdá táwọn mímọ̀ràn lọ́rọ̀ lásùnmọ́ nígbà láwo kankan ní ṣe dáadáa fọ́mọ wọn fífọmọ ọlọ́kànbalẹ̀ ń pè á ọ̀pọ̀ ọkùnrin ń dáa ọkùnrin ń dáa kásò òdodo ọ̀rọ̀ tẹ̀rí táǹsì ni wọn ọ̀fẹ́ àwa náà sì mọ̀ pé táǹsì yóò dáa òkú yìí wọn ò ní bá wa ṣe àwa náà mọ̀ pé náà pa ni ẹ àmọ́ pé náà fàánì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn òbí wa àwọn òbí wa àwọn àna wa gbogbo kálukú wọn ti mọ̀ ọ́ wọn bá ti mọ̀ ọ́ wọn ti mọ̀ mọ̀ wá ti àwọn èsì lè tí wọn bá máa ń ṣe yóò ṣe nígbà wọn àti ọyọ tí ò ṣe òun èsè yìí ṣùgbọ́n lọ́wọ́ bá kó túbọ̀ tọ́ wa sí ọ̀nà dáadáa sí i kó sùn fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí òdodo gbogbo àwọn tí wọ́n wà ní irú kù bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ́ bá làwọn aburú yẹn kó bá mú ntọ́lọ́wọ́n fẹ́ kọ́lọ́wọ́n mú kó nu gbèsè ayé kọ́lọ́wọ́n bá kó se wọ́n lẹ́yìn tó ṣe pé wọ́n mójútó ntọ́lọ́wọ́n bá ìdìjọ́ láfẹ́ ọ̀la agbára rẹ̀ ọ̀la owó rẹ̀ ọ̀la ọ̀la gbogbo tẹ̀lé سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ورحمه الله وبركاته